bí ọdún ti ń borí ọdún ìgbógun ti àwọn kìrìsìtẹ́nì ń tẹ̀síwájú ṣùgbọ́n wọ́n dúró lórí ìgbàgbọ́ wọn. ní báyìí jòhánù ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn àkọ́kọ́ wà ní aginjù nítorí ìgbàgbọ́ rẹ̀ ní ọjọ́ kan ó kọ̀wé sí àwọn ìjọ láti ṣàpèjúwe ìran tí ó rí nínú ìran rẹ̀ ó rí Jésù Jésù wí pé má ṣe bẹ̀rù èmi ti kú ṣùgbọ́n nísinsìnyí mo wà láàyè mo sì ní agbára lórí ikú lẹ́yìn náà Jòhánù rí ọ̀run Ọlọ́run sì jókòó lórí ìtẹ́ Jésù sì jókòó sí ọwọ́ ọ̀tún rẹ̀ àti ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì àti àwọn èèyàn láti inú èdè àti ẹ̀yà gbogbo àti orílẹ̀-èdè wọ́n yí ìtẹ́ náà ká wọ́n sì ń jọ́sìn wọ́n sì ń kígbe lóhùn rárá wípé ìgbàlà jẹ́ ti ọlọ́run lórí ìtẹ́ rẹ̀ àti ti jésù wọ́n sì tún wípé ọ̀dọ́ àgùntàn tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ ni ó yẹ láti gba gbogbo ọlá ògo àti ìyìn lẹ́yìn náà jòhánù rí ohun tí yóò ṣẹlẹ̀ lópin gbogbo ó rí sátánì tí ó dìde pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ọmọ ogun láti dojú ìjà kọ àwọn kìrìsìtẹ́nì ṣùgbọ́n kí wọ́n tó tilẹ̀ tó dìde ogun ọlọ́run yóò ṣẹ́gun wọn. yóò sì mú sátánì yóò sì sọ ọ́ sínú iná tí kò lè kú yóò sì ṣe ìdájọ́ ènìyàn gbogbo tí ó ti fi ìgbà kan gbé lórí ilẹ̀ ayé rí bí ẹnikẹ́ni bá gba jésù gbọ́ a ó ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè ẹnikẹ́ni tí orúkọ rẹ̀ kò bá sì sí nínú ìwé ìyè ni a ó sọ sínú iná tí kò lè kú. Lẹ́yìn náà, ọ̀run titun àti ayé titun yóò wà. Ọlọ́run yóò sì máa gbé pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Wọn yóò wà pẹ̀lú rẹ̀. Wọn yóò sì máa sìn ín. Wọn yóò sì rí ojú rẹ̀ títí láé bẹ́ẹ̀ ni kì yóò sí ìnira kì yóò sí àìsàn kì yóò sí ìbànújẹ́ bẹ́ẹ̀ ni kì yóò sì tún sí ikú bẹ́ẹ̀ ni kì yóò sì tún sí ikú mọ́ àwọn ènìyàn kì yóò nílò oòrùn nítorí ọlọ́run fúnra rẹ̀ ni yóò jẹ́ ìmọ́lẹ̀ wọn kì yóò sì sí àǹfààní fún ohun búburú kankan láti wọlé odò omi ìyè kan yóò sì máa ti ìtẹ́ ọlọ́run ṣàn ní ẹ̀bá odò ní ẹ̀bá kọ̀ọ̀kan odò náà sì ni a ó rí igi ìyè ẹnikẹ́ni ni ó sì lè wá láti mú ẹnikẹ́ni ni ó sì lè wá láti mú láti inú odò náà tàbí láti jẹ lára èso náà lẹ́yìn náà Jésù wí èmi ni ìbẹ̀rẹ̀ àti òpin mo sì ń padà bọ̀ láìpẹ́.